ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe nípa tíra al-Umda fil Ahkam ilé tí a fáwà àgbà al-Imam Abdul Ghani al-Maqdisi al-Jama'i ilé tí wọ́n kọjọ láti inú tíra àfọwà Bukhari àti Muslim kọ́nà kó bá gbẹ̀rẹ̀ fún àlùwàlá gbẹ̀rẹ̀ fún àtẹ́yàmú tí a bá sọ wípé àtẹ́yàmú nínú èdè lágbáwá ìtumọ̀ rẹ̀ ní alkọ́pù àtẹ́yàmú ìmáná alkọ́pù òun náà ni ìtẹ̀yẹ̀ hìl ìtẹ̀yẹ̀ gbà lérò tó hìl tó fọkàn tẹ̀ wọ́n ṣẹ̀rẹ̀ à kọ́sùdù ìtọ́ọ̀lì tùrọ́ọ̀bì ìrẹ̀lúwájì والكفين بشرائط مخصوصة بدلا عن طهارة الماء عند تعذر استعماله àfáàní nínú ṣàríà òun náà ni ìlérò ń gbà wípé kí yẹ̀pẹ̀ kó kan ojú àti ọwọ pẹ̀lú àwọn ọmọjẹ̀mú tó dé tí kìí sí tí kò ní ìfẹsùn pẹ̀lú wípé a lo omi pàápàá jùlọ nígbàtí ti lo omi fún wa tí kò bá rọ o wa thabitun bil kitabi bi qawlihi ta'ala falam tajidu ma'a fatayammamu sa'idan tayyiba ó sì rìnlẹ̀ pẹ̀lú kìtàbù ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ẹ ṣe àlùwàlá pẹ̀lú as-sa'id kullu ma ala ala al-ard gbogbo nǹkan min jinsiha gbogbo nǹkan tí ó bá ń bẹ lórí ilẹ̀ yẹnrin ní ìpẹ ní gubar ní sọ́kọ́r ní àpáta ní àti gbogbo àwọn nǹkan tí ó bá wà ní orí ilẹ̀ min jinsiha wa sunnah أرد فلسنة لقوله صلى الله عليه وسلم في صحيحين نور على صلى الله عليه وسلم تورا قصيلة من صحيحين إذ وجعلت لي الأرض مسجدا وطهورا تورا الله سبحانه وتعالى أشي مصلاتي الله الله سبحانه وتعالى أشي إلى لمصلاتي النبي صلى الله عليه وسلم ذاك أنا أشي إلى أشي إمارة أشي إمارة والإجماع pàdùkù àbáríjọ àwọn afọ́ọ̀lù mẹ́sìn wa olùwọ́wọ́ rọ́sọ́tún wọ́pọ̀dù ìlà ní ọ̀kọ̀sọ́ ìsìnhádì al'umma wọ́n ní ó jẹ́ ọlá ó sì jẹ́ orí ọ̀fẹ́ eléyìí tí a sọ̀dáyọrí pẹ̀lú umma nabi sallallahu alayhi wa alihi wa sallam shara'ahu allahu lana takmila li diniha ọlọ́wọ́ ma subhanahu wa ta'ala ó sì àlù alágbẹ̀rẹ̀ fún ó sì ní sallallahu alayhi wa sallam kó lè mọ ẹgbẹ́ fífi ẹ̀sìn rẹ̀ wa rahmatan biha bákan náà kó sì lè máa jẹ́ ìfẹ́ wa ihsanan ilayha ó sì máa jẹ́ dáadáa ìṣe dáadáa sí àlùmọ́ anábì sallallahu alaihi wa sallam falam yushariku fiha ghayruha nínú kò sẹ́ni kankan nínú àwọn àlùmọ́ ló fi sáájú tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fún ní orí ọ̀fẹ́ alùwàlágbẹ̀rẹ̀ fún umma nabi sallallahu alaihi wa sallam òun náà ni alùmọ̀tù alùwàhídà òun náà ni ọmọ ẹ̀rọ tuntun tí wọ́n ti ní ọ̀gá àdókòtò bẹ́ẹ̀ bá rí ni ẹni tí àlọ́ alágbẹ̀rẹ̀ fún. wọ́n fi kútú sí ẹ̀sìn ìhà ní ọmọ bìtẹ́yàmù hikma nínú àwọn ọgbọ́n àti ẹ̀kọ́ àti wisdom eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi fi tayamum tó fi jí ìṣe àlùmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ànàtọ̀nárọ̀tọ̀hún àlàfíà káánà ìpìlẹ̀ níta bí ṣe mọ́ra nínú ẹ̀sìn òun náà ni omi فنقل الله منها عند عدمها إلى التراب الذي هو أصل الخلقة أن الله سبحانه وتعالى هو شيء ní òfin wípé nígbà tí a bá ti rí omi ká máa lo yẹ̀pẹ̀ eléyìí tó wà ní ìbámu sí ìpìlẹ̀ babaláwa Adam لتكون العبادة دائرة بين قوام الحياة وأصل الخلقة ọ̀dàkó lè wá jẹ́ pé ìjọsìn yóò máa rọ̀ kìríká láàrin ìtẹ̀mí ọmọ ènìyàn àti ìpìlẹ̀ ìsọ tí àtòrò rẹ̀ dáa nínú àwọn ìdí àbúta àlejò ní ọgbọ́n tó tún wà ń bẹ̀ òun náà ní wípé ẹ̀mí mọ̀júlátún alàlhàrọ̀kà wọ́n jẹ ẹ̀mí nípa lórí wípé kára rẹ̀ mọ́ lélẹ̀ ìṣesí ẹ̀mí nìyẹn tí ẹ̀mí bá tó bá ṣiṣẹ́ lọ tó bá ṣiṣẹ́ bọ̀ tó bá rẹ̀ ara tẹ́lì bá ṣiṣẹ́ lọ tó bá ṣiṣẹ́ bọ̀ yóò rẹ̀ ara ilé ìlú fa tó fi jẹ́ pé tí kò bá wá lọ jẹ́ pé àwọn lílọ bíbọ̀ oríkèéríkèé ara wa tó bá jẹ́ pé kò mọ yí bí a ọ́ nìyí ọwọ́ mọ yí abẹ́gbé ẹsẹ̀ ṣe gbogbo ẹ̀gán sójú kan kò sí pé nígbà fẹ́ òṣèlú tó orúkún sẹ́ tó bá lọ jẹ́ wípé gbogbo ẹ̀ lọ gan sọ́nà kan ni nǹkan tí ìbáṣẹlẹ̀ ní wípé ó lè wọ́n rọrùn fún wa láti rí àwọn nǹkan kan ṣe nínú àlámọ̀rí ẹ̀sìn wa ilé tó dájú nìyí tó bá yẹ pé gbogbo ẹ̀ gan ó lè wọn kó sójú kan ní ọ̀tẹ̀ wọ́n máa ní kárùkù torí kò fi fẹ́ kò fi fẹ́ yóò rọrùn kò rọrùn eléyìí ló tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala eléyìí ti ṣe ń tẹ́lá fún wa fún àwọn àfà ọlọ́kùn bá rí wọn àwọn ni wọ́n ń lọ ń ṣe ìsìnkúrájú àwọn ṣítàmù ilé tó bóyá nọ́ọ̀sùn sọ̀rọ̀ rẹ̀ ó wà fún torí pé àwọn sàádé àwọn fìdára bí èrè pé kí ẹ وتعطيه الدين نسأل الله السلامة والتوفيق رضي الله عنه أجمعين ọlọ́wọ́ subhanahu wa ta'ala arábíkà bá tó jìnà sórí omi lè là ń gbà ní ilé ìsàmù pẹ̀lú àwọn àwíjàre ilé ìsìn fẹsẹ̀ nílẹ̀ nínú ẹ̀sìn wa ọlọ́run bá sáré ọ̀tálá oṣù kẹ̀hámọ́ oṣù ní oṣù lóṣù inú àdìsí àbáwá Hasan àìní àdìsí àbáwá Muawiya ọlọ́run bá ní sọlá fún bàrẹ́ lóṣù ó ní àdìsí àbáwá àrẹ́ sọlá sọlá sọ pé àdìsí Hasan wà lóṣù lóṣù máa já رحمه الله تعالى الخير عادة والشر لجادة الخير عادة والشر لجادة حديثي طرف من حديث المشهور حديثي أوني إلا أوني بيري حديثي نبي أبا جمع سيكو فاية سيامتي كفاية ما حديثنا nínú أو ọmọ akẹ́kọ̀ọ́ yìí في عبارة التي في حديثه أه؟ الشق الثاني من هذا الحديث العفو من 1000 مرة بإذن الله تعالى الشق الثاني من هذا الحديث نعم انتم ها من الرجال من البنات انتم طيب الخير عادة وشره لجاجة ومن يريد الله به خيرا يفكره منه ṣùgbọ́n àmọ́ ìdíbi láàbí ìfàírà ìgbàtí ìdíbi ìgbàlẹ̀ ẹ̀mọ́ ká hadithu mọ̀tọ́ ṣíkláàmù ṣíkọta ṣíkọ̀ méjì ló wà fún hadithu ẹ̀ àṣíkù awwal òun náà nìdí ni wọn alùfẹ́ ìrù áádá والشر لجاجة ومن يريد الله به خيرا يفكره وهذا ما نفعل ذاته وبذلك يدعو النبي صلى الله عليه وسلم نقول حديث أبا معاوية أني الخير عادة دع دع دع دع أودي سيتي دع دع سيتي أودي سيتي دع دع أودي توما يلا تلي بامن تجمع tó dúró déédéé wọ́ṣẹ́gun lajáàjá ẹ̀rí aburú fèrè bá ka aburú láyé ìjọ tí bá kọ́ sí aburú ẹni rẹ̀ ó gbọ́n àyàfi sáá iná oúnjẹ láyà á ogún dé báyìí ó kéde ìlú ẹ̀sẹ̀ fèrè bá láyé bá kọ́ rọ́ọ̀lù yóò gbọ́n àmọ́ nípa náà fọlọ́wọ́ parí pé wọ́n mọ ìrírí ní láwùjọ ìkáyọ̀rọ̀ ìfọ̀kí òfin. torí pé àdìsíkì òfin bí nìyẹn òun yóò mọ jẹ́ ìsúnmà ní ọ̀sẹ̀ta. iṣẹ́ tó mọ̀ tó ní pé yóò mọ òfẹ́sì ṣàwà àwọn adùn ara yóò mọ òfẹ́sì ẹ̀ títí ìgbà tó àmọ́ adùn ara yẹn ó dùn rẹ̀ ní ilé ìrọ̀. bákan náà yóò sì tún mọ ti tẹ́ sí àtẹ̀yìn wa ìmọ̀ fún ẹ̀mí wa ìmọ̀ fún ọmọ abẹ́lẹ́ ọ̀gá sùpánù ọ̀tara ọlọ́run tó jẹ́ ọ̀gbọ́n tó aṣọ ìgbẹ́ dáadáa. bákan náà ìjùmọ̀ wa dà àwọn olùmọ̀ yìí pé tayamu mukhtasun bil wajhi wal yadayn afàdáyẹrí rẹ̀ sọ sí ojú àti ọwọ́ méjèèjì sawa'an kana min al-hadath al-asghar aw al-akbar yálà ó jẹ́ ẹ̀gbin kékeré tàbí ẹ̀gbin ńlá ìlàfẹ́ mú kúrò. عن عمران بن حسين رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى رجلا معتزلا لم يصلي في قوم فقال يا فلان ما منعك أن تصلي في القوم فقال يا رسول الله أصابتني جنابة ولا ماء فقال عليك بالصعيد فإنه يكفيك hadith àbáwá ìrọ̀ àmà hùsáìlì wọ́n kọ́ yọrọ sí i ìyá lẹ́yìn sọ́lá sọ́lá àlẹ́ arákùnrin kan tó ta kété ìrìntàjàlà ó ta kété ó yẹ̀bá ẹgbẹ́ bíi wá fún ìgbóná àtọ̀ ó ti sọ fún afáàfin ìgbọ́sọ́ ní sọ fún wá fún ìgbóná àtọ̀ pé àìhájà àmúrò ìtàjàlítàná yàrá àti pé lórí ìbéèrè kan béèrè bá àti ìdáhùn bá àti ìsọ ìsìn ẹ̀rí náà lóṣù bí bóòlù ní hálùkọ̀ lọ ta kété sí gbọmọdájú ibẹ̀ ni wọ́n ti yọ ọgbọ̀n fẹ́ sí làjáde wọ́n sọ̀rọ̀ náà sàlámù. ìrẹ̀kẹ́gbà wọ́n àárọ̀ jù lánà fẹ́ sí náà ó rí ọkùnrin kan tó tó yẹ̀ bá lánàá sọ́bí sílíkọ̀ọ̀ kò kírun pẹ̀lú àwọn àwọn jàmá. fọ̀kọ́ọ̀lù anábìsọ́lọ́lá àlọ́sọ́lá sọ pé yá fúlà ilẹ̀ lágbájá àwọn tó níbẹ̀ lọ́jọ́ fúlàní ìsọ̀lọ́sọ̀lá ya fúlàní ilẹ̀ rágájá rẹ̀ fúlàní wọ́n mọ̀ náà ká àǹtí sọ́lì àfíkọ́ èyí ṣe sí òfú akínú bàbá wọlé ya rọ̀ sílọ́lá oní ilẹ̀ òṣìṣẹ́ ọlọ́run àtọ́ọ́bà ti jànàbà mọ̀lùjánàbà wọlé àmà ní ìdúró ni bàbá mẹ́rin sọ́lá fún ọ pé àlẹ́ ìkàkí sọ́rí à yẹ̀fẹ́ tó á tó fún ọ ìyẹ̀pẹ̀ ní kó lọ́nù fàílì ọmọ ilẹ̀ sí onígbélé ẹ̀fẹ́ ti fún yóò ní oṣù tó fún ọ. àfọwọ́ ìlú ọmọ hussein gbọdọ̀ rubel alhuzari aslam qadima wọ́n ti gba islam ti pẹ́ ọ̀kánà nínú ọlọ́nà sọ̀hábà wọ́n ti jẹ́ ìkan nínú àwọn ògbóǹtarìgì àfáà nínú àwọn tàbí bàákàwù Umar ibn al-Khattab ila àfáà ọmọ ọmọ kọ̀tọ́ọ̀bù ó gbé wọn ní ìránṣẹ́ lọ sí ìlú Basra á ìlú tọ́kìá àmìláha kí wọ́n lè bá lọ kọ́ àwọn ará ibẹ̀ ní ẹ̀sìn sísẹ́ àwọn sábàbù yẹn rọ́bì ọ̀la àlùkò ọ̀káàlẹ̀ tìmọ̀lá àtìkàtú tó sẹ́ńdì mọ̀hàdé yìí nínú àwọn ọ̀tọ́ ìlú àfáwà àrùn lọ́dún ọ̀sọ́ yìí òun náà ni pé àwọn mọ̀láìkà máa ń sálámọ̀ sí káàmù kìsẹ́lì máa rí rí الملائكة أحاديثه كثيرة في صحيحين وغيرها من دواوين السنة أحاديث موقع أوطى وأن السنة وأن الكتابة وأن البخاري وأن مسلم وأن المساني وأن كتب السنن جاهز إليه مات في البصرة سنة 52 رضي الله عنه وأن يعفاها ìmúra ọmọ sọ̀tọ́yìn ibi tí wọ́n gbé lọ tó tó lọ sí ọlọ́run tó lọ sí ẹgbẹ́ wà ibẹ̀ náà ló ti ṣe o ìyẹn ní ìlú bọ́sọ̀rọ̀ ní ìlà mọ̀ọ́dọ́ ìkàlẹ̀ àkọ́lé àtàkùn níta ní fún àdìsí bẹ̀yà ní fọ́kùnrin sọ̀yà mú ní nílẹ̀ jẹ́nàbà àlàyé nípa ìdájọ́ sọ̀yà mọ̀ ní ìgbàgbé rẹ̀ bá ní jẹ́nàbà rọ́rí gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ sí ó súnmọ́ fún pátákọ́ nínú hadithi náà eléyìí tí ó ti nǹkan tí ó wẹ̀ rẹ̀ rọ̀á wọ́n làwọn rọ̀á àbúsọ̀rọ̀ orí olùkọ́wù ayé máa lè kọ́rù lè sílẹ̀ ìsọ̀jú lẹ́jọ́ náà àtà àwọn tí wọ́n kírun wọn jọmọ́ra máa náà àtà ayé ayùṣe ni yẹ̀rù náà tàbí láti máa ń اعتبر بجنابة يعني حدث علي جنابته في مرور جنبة جنبة مرور في جنبة ولا ما أي لا ما أمالي أرغبت به وصوم كذا إما مسلم ما ومن عليك اسم فيل عمل بمعنى أقصد في لوطن كبار يكفيك ìpínlẹ̀ àlùmọ́ àìsí lámtẹ́jìdò yóò rọ̀ ọlọ́rọ̀ kúrò níbi omi nígbà tí o omi títí fá tí o rí omi. àtọ̀rí ẹni tí jẹ́ tẹ̀rí ìwájú mu áp òun náà ní orí ilẹ̀ wà máa dán ara mi nà àti àwọn nǹkan الشرح الإجمالي àlàyé lákòótán wọ́n ní hada alhadith hadith yìí jùsùn ní pípọ̀ ti sàwìlà wọ́n ní ìpínkà ló jẹ́ nínú àtọ̀nà tó gùn rọ̀wá ìmúràn bùrù hussein tí a fọ́ àwa ìmúràn ọmọ hussein tí ó gbà wá rọ́bì ọ̀la àyùmọ́ tọ́lọ̀ tó bá ẹni sọ̀tún kún أن النبي صلى الله عليه وسلم صلى على محمد أصحابه أنا صلى الله عليه وسلم في مسجد الله والجماعة صلى والصحابة في سفر دين عجوكم وروى الله مصطفى نحيا عن الجماعة وعلي وفي مدوكا قدر يوسف الجماعة فقاله من بين منار من الصلاة في الجماعة وعقل أولا كيلو ديتو سكينو صلوا عن الجماعة فأخبر الرجل رسول الله صلى الله عليه وآله وسلم arákùnrin yìí ó wá fún ànàbí ní òun lọ́bá ànàbí yìí pé àná òun sọ bí akọ ọba tún jánábà tó ipe òun lu jánábà mi ya jánábà mi dìbò ẹni bá lu àwọn náà méjèèjì wà láti ẹni tí máa a yẹ ẹsẹ níbi mùsùlùmí tó fi wẹ fàlámi tọ́lù sórí ẹ̀kí rẹ̀ àmọ́dá owó rasulullahi sallallahu alaihi wa sallam náà à ń yẹ kẹyà mọ́nà ànájú sọ́lá àlùkọ́nà kára tó ti oṣù wàhánà dáríká ilé àdínà pé ìyẹn ó kúrò ní ìmọ̀ wá omi káàkiri máa la yóò jù nígbà tí ó ti rí omi pàtàkì àmọ́ lọ́rọ̀ jù wọn sọ́là ọkùnrin sálùwà ó ṣe ẹ̀hámù ó sì kí rùn ṣùgbọ́n sára lẹ́yìn tí sọ́là pàtàkì ilé iná sí iná àpọ̀ nígbà tí ó ṣe ta ìtàkà ilé iná àwọn èèyàn lọ kí padà ìyáàmì sọ́là فأنزل ما يجب الماء فعبر الماء فنودي في الناس فشربوا فصفوا وكان آخر ذلك أن أعطى رجل الذي أصاب بجنابة إنه الإيمان وقال إذا فصلوا عليه wípé nígbà tí wọ́n wà lórí àdúgbò gbẹ́jọ́ àwọn ìbáwọn ìbá ti gbàdá ní pé àwọn olómi àwọn olómi o àlẹ́sọ́lá fún àwọn nìkan lọ́wọ́ olúwa màtó ní dé wọ́n kéde pétọ̀ omi ti dé wá gbórí o nígbà kálukú wọ́n sì mú tí wọ́n rẹ̀ ìpè tán eléyìí tó wá kù nínú ní ànábì sálà sálà ànábì fún ọkùnrin tí ó lòun ní òun ní tí òun torí pé òun ní dáná ara wọn so inú kíkọ̀ òun ní àríwí inú kíkọ̀ òun ló wà kíkọ̀ ìhàdí àwọn ẹ̀kọ́ tàbáwọn àlùfáà àgbọ̀yẹ̀sì káàlì ọ̀nínú àdìsí lọ́sọ̀rọ̀ yíyá tó tẹ̀yàmù gbófin mu láti àgbàlá gbẹrẹ fún àtàyàmù mu yẹkùnú bí sọ́ọ̀rù yálà ápù tàyàmù àgbàlá gbẹrẹ fún tó jẹ́ àgbàlá ní èpẹ̀ àwọn onígbà máa ń ní dry ablution àgbàlá gbẹrẹ fún àtàyàmù yẹkùnú bí sọ́ọ̀rù yálà ápù tàyàmù yóò mọ lórí wípé kákan fọwọ́ nílẹ̀ sọ̀wọ́ akáyàn sọ́kùnrin àwùjọ yálà ó jẹ́ àkàtà ni òkúta ni tàbí tó ní tàbí yẹpẹ jawaabu tayamu nínú jùlọ ìgbàlá yẹn ẹjọ́ olùdánábà kò ṣe tayamu wà á nàbó yẹ kó mu ma kọ́ ọmọ náà ìtayamu mi yóò ó ti dúró nípò omi lóòdì wọ̀gbà tó yẹ wípé àárín omi nígbà tí a fẹ́ ṣe é anna baba ìṣìhádì mọ̀tòmù láyé wùlà wípé lẹ́kún ìgbìyànjú ìṣìhádì kò sí ìwà ní títí o ó tún àmì náà tún torí pé kí ni o láti sọ̀hábí já ìjìtáhadá ra ẹ̀mù ó gbìyànjú pẹ̀lú pé ó lo làákàyè rẹ̀ sàlámì sọ̀lù òjò rẹ̀ ìyáná wà lára ẹ̀ka torí pé kò sí nínú ìmọ̀ra wà kọ́ra nàbí wà kọ́ra hún nàbí sallallahu alaihi wa sallam ala ìṣáàdì àmì sọ́lá sọ́lá ń sì ó ṣe anábì sọ́lá sọ́lá anábì ṣe ìkọ́rọ̀rù ìjìṣẹ́ àdìrẹ̀ ó tó lóńtẹ̀ wọn náà ṣe ń fi àlẹ́ yìí kò sì ta kó pàápàá mùsùlùmí tó mú. tẹ̀kídìmù ni ọjọ́ kéèyàn ní àwùjáde ọ̀bàyánà àgbàdìrẹ̀ ìsinmi àmì ìbàdà àti ìdí kéèyàn ò fi láǹfààní láti ṣe ọkùnrin àmì ìsọ́lá sọ́lá bí lọ rẹ̀ kí ló kò sí kí n fẹ́ràn rẹ̀ ní aṣọ ọba sí jàǹdà أن العالم أو المربي لا ينكر على على من الظالم من حاله التقصير wọ́n tẹ́ tó bá jẹ́ olùmọ̀ tàbí olùrẹ́ ní ogúdọ̀ ṣe nká aláàmán àzọ́ọ̀lù ní àìlèjì àtẹ̀kì ní ẹgbẹ́ ilé mùjára àdúgbò yẹn kan wò lásán ó ní àwọn tẹ̀kì àwọn àbújẹ deficiency alùpùpù àlàbà tàbí ó dákà àwọn ìjọba bá lára àwọn ìjọba tó wà máa lóun ti dì àtà àyàtàbá ìyá rẹ̀ lè hàn tí ó fi lọ kọ̀m̀pútà sí ẹ̀yìn wa. mọ́fẹ́sì kan àwọn èèyàn ìgbé wọn ṣe kẹ́kẹ́ tó fi mọ kọ̀m̀pútà sí ẹ̀yìn wa. ó dájú kan ní ìsìlá ìsìlá ó kàn dúró sí iwájú ọrùn ọ́fíìsì náà ó ti kùnà wà ó ti gbé òrìṣà yìí. wọ́n sọ́ọ́ lọ́sẹ̀ ká mọ̀ ìṣá òkúrò bẹ́ẹ̀ ó dàn fìdí láyà ẹ̀mí rẹ̀ kọ̀ọ̀mọ̀ òkú ah, kúlù amẹ́lí yẹnira alùpùpù gbogbo tẹ tí ẹ bá ti bá bá tó ẹ bá ti sílẹ̀ mọ̀ ní àwọn tó bẹ̀ ọmọ ọmọ ẹni kò ní wá sí wọn o àtàwọn àlejò mara wọ́n ti ń ṣe ìdáwọ̀ ìdá mo ti ṣe dáwọ̀ arìnrìnàjò ní àdínwó tí wọ́n ti fi ṣàrà. Háàdì rẹ̀ nìyẹn, ó fi kí òun. So, Bùrábẹ́ náà ń kí nọmba fẹ́ni tó kí nọ́fìlà tó kí nọ́fìlà yẹn ni ó jẹ. Èyí tó jẹ́ ìwé tó wọ̀ràn yẹn, ó ti ṣe dáwọ̀ rẹ̀ mọ́ nọ́fìlì. Ṣùgbọ́n àwọn òfin náà kò dẹ̀ ní ìsìnkú àwọn olùmọ̀ ìjọba àwọn ọmọ wọn bẹ àwọn òbí bí ọ̀gbìn mẹ́ta sẹ́yìn bàbí àwọn adélé ọ̀dọ̀ yìí wọ́n á nígbà pé àwọn ọmọ ti dẹ́kẹ́ wọ́n pé ó dẹ̀ kan sí òun mọ̀ mo ní kí wọ́n ṣe wọ́n ní àpá òun lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ àwọn àwọn bàrà sàkíyèsí pé àfáàyè sí ìtìmọ́ bí nígbà tí à ń fi ìṣá àfáàyè wa wọlé nínú ìṣá pẹ̀lú wa pẹ̀lú àríyàn mọ́bí àìsàn ìgbà tí àfáàyè wa ní láti ẹlẹ́ẹ̀kẹta tẹ́lẹ̀ ṣé ìnáwó tó ti jáde kò ní nọ́mbà tí ìgbàgbọ́ tó ti dókòó òun tẹ́lẹ̀ lọ sí ẹni ẹ̀hẹ́n nọ́mbà tí nọ́mbà fọ́ òun ẹlẹ́ẹ̀kẹrin tó tó padà wá dókòó ó ní àfáàyè wa dókòó wa kà áyá àfáàyè wa sáà ó tún wákàlá náà ó bọ́ lọ bá ó bọ́ bá wa níláka ó bọ́ bá níláka ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin àbí ó bọ́ bá níláka ẹlẹ́ẹ̀kẹ́rin ó bọ́ bá wa kí n lọ gbà tí ó bọ́ bá wọn ó bọ́ wá dìde láti wá kọ̀ sí ti ìṣá ìrẹ̀pẹ̀ ní táwọn àwọn sì mọ̀ kọ́pùlà dáadáa ìyàwó òun ní pé bí wọ́n ṣe wọlé pẹ̀lú àníyàn mọ́bìlì yẹn tó mọ̀ ọ́n ti àtàáyá títí títí máa mú òbí lọ tí ó sì dé tí ó sì sálámọ̀ tí ó wà sálámọ̀ lẹ́yìn ìmọ̀. Sọ́dà kò ní lọ́jọ́ tí wọ́n ní lọ́kọ́ tí mo bá dábàá yìí pé ìmọ̀ Nàìjíríà ìlàjì náà ìlú sálámọ̀ yìí. Wọ́n ní ìgbà àbá àwọn ìrìn ní kó rẹ̀. Ọ̀nà márùn-ún làwọn olùdó làkàlẹ̀ pé a lè kí òun lẹ ẹni tó ń tí mọ́ bí ìdílé tí ń lẹ́yìn ìṣà. iná nàìjíríà ti máa ń rí táwọn bí fáyìlà akápọ̀ra nàìjíríà ti ní. gbogbo àdìsí rẹ pátápátá kò sí lẹ́yìn tó ṣe dọ̀rúrọ̀ yìí pé àlùmọ́ àpapọ̀ báyìí náà níjà tó mọ́ wà níjà tó mọ́ àwọn òṣèlú mẹ́rin. èyí tí bá dúdú dà lánìí yẹn ó tọ̀tọ̀ ìgbàgbọ́ yẹn ti wà ní pé ẹni tó ń kírun ń gbọ́n sílá olùkí lẹ́yìn wọn lọ́dún wọn á kí ah, ní ìdílé ọ̀dún sọ̀rọ̀ wọn á tún sọ̀rọ̀ àwọn kan lára bíi ìgbọ́n rẹ̀ ní ní ìbò ti òun ti rí lọ́wọ́ ìdílé ìṣẹ́gun máa bá òun ìgbà rẹ̀ ní ilẹ̀ lọ́wọ́ wọn á tún kọ́ ọ̀sẹ̀ tí kò bá sọ tí kò ní sọ àwọn kan lára ìdílé wọn wọn lọ kọ́pì wọn á tẹ̀lé ìṣẹ̀lẹ̀ wọn kà. ìṣẹ̀lẹ̀ tó lọ àpá rẹ̀ nìyí báyìí sùúrù tó ṣe ó jẹ́ fún dáfà ní ìmọ̀ òbí àbẹ́ẹ̀kọ́ ni bọ̀ tó ti àtàkì ẹni yẹn pé á ah, àwọn aláìsàn àwọn ẹlẹ́gbẹ́ ní aláìsàn ló bá kó mọ̀ kàn fáyà kó mọ̀ kó mọ̀ fẹ́ kó táwọn ìjàpá ní ẹni kó táwọn fáyà ìjọba ilé ìgbìmọ̀ ìgbìmọ̀ àwọn ènìyàn tọ́wọ́ fẹ́sẹ̀ ní ìta ó kọ̀kọ́ wọ hábẹ́ ní lọ́dún wọ́n bẹ̀rẹ̀ wọ́n ìtẹ̀sẹ̀lẹ́sẹ̀lẹ̀ ló ti ṣe pé kò ní àdéhùn ṣe tó yẹ ó máa ní ìrìnsẹ̀ ó tó fẹ́ fẹ́ bá fẹ́ kú wà tí wọ́n kò wájú àwọn ọ̀dọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ bí ẹgbẹ́ tí wà á lọ ní ìta tí wọ́n ń lọ ọ̀fẹ́ àwọn ẹ̀rẹ́ ilé ẹ̀mí gbóṣe gbogbo àwọn tó bá já wọn bíi ìṣọ́kàlẹ̀ tẹ́lọ̀ tẹ́lẹ̀ ìyàwó láyé yìí ti ní kàṣà sí ìyàwó kò yẹ kí wọ́n bá ń pa fúnra níbi ẹ̀sìn ọba lọ ẹ̀rẹ́ ìgbà tó ń lò tó jẹ́ mọ̀ lọ́bí ẹ̀rẹ́ ìgbà tó ń lọ sí. bẹ́ẹ̀ káàdì ìgbà rẹ̀ ní áfíríkà oṣù pàtàkì òbí tí kì í mọ̀ nàìjíríà àbùsọ̀ àbọ̀ kí o lè ẹgbẹ́ máa jẹ́ ẹni wà ní iwájú táwọn èèyàn wò àwọn èèyàn ń wòyà wọ́n ń wòyà bí àwọn èèyàn wò ní àwọn èèyàn dáadáa pẹ̀lú àdúgbò táwọn ìròyìn ní ìtú ọmọ sí ó gbà àpẹẹrẹ ìjà àwọn tó pàṣẹ yìí pé tọ́jà ìpẹ̀tù bá pé àwọn ẹni wọ́n kù látọ̀lẹ́ bọ̀ tó ń bá ń pé yóò bẹ̀rẹ̀ àwọn yóò kà fún lọ́sọ̀lọ́sọ̀lọ́ tó kábọ̀ sí sí fáwọn kábọ̀ sí ní kábọ̀ fún lórí àwọn ẹ̀jọ́ ìjọba ìdájọ́ sí fáwọn kábọ̀ fún lórí àwọn torí pé wọ́n lè ní wújà wọ́n lè ní ẹtí táwọn abẹ́ ṣàlẹ̀ ìjọba ìjọba ìjọba òun ló tẹ̀lé lọ́la àti ìfẹ́ lọ́la abẹ́yẹ rẹ̀. Ànájú òkúra rẹ̀ eré ẹ̀sẹ̀ ìjẹ́jẹ̀ ẹ̀dá fún ìdíje ìwà òní pé wọ́n jù wọn àdúgbò náà. Àwọn ìṣòro yẹn kí ló dé o èé fi ọ́ o ẹ̀wọ̀n náà èé fi ọ́ o tó o ti ṣe ìgbà àwọn ìdíje a ní àfọ́bà tó ìgbà o Ànájú òní náà kọ̀ àfẹ́lẹ́gbọ́n náà bá wàhálà wàhálà tó bá ṣe ìgbà àwọn ìgbà tó sọ àwọn ìgbà ẹ̀yìn àmì sọ́nà ọ̀nà ìdàgbẹ́ tí mo sọ yìí. wà á nípa ti tọ́ òṣèlú òṣèlú ìmọ̀ra onítorí náà káwọn ẹ̀kọ́ láti bí káwọn ọ̀rẹ́ ní àwọn ènìyàn yẹ́nàyẹ́nà sábúsábú gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí wọn. gbogbo bàtà àti táwọn olóògbé náà láti wà kábíyèsí láti lè jìnnà. Now, àdúgbò ti dára nínú ẹ̀kọ́ lákòókò ní àdéhùn kéèyàn máa ṣe tẹ̀lé nínú ìpèsè sórí ọ̀rọ̀ náà àgbègbè náà kéèyàn máa ṣe tẹ̀lé náà ó dáa púpọ̀ kéèyàn máa ṣe tẹ̀lé ó dáa púpọ̀. àwọn ìyàwó tí wàá rẹ̀ ń tẹ́lẹ̀ àtọ́là wọ́n ní àtàwọn àwọn ìgbàgbà ìyá rẹ̀ tó lọ àtàwọn àwọn ìgbàgbà ìbú àrùn òfò tó mọ̀ àbẹ́tò ní wàhálà ní ìlú. Ìyá wa ń obìnrin dáadáa lẹ́ẹ̀kẹ́ ọkọ rẹ̀ ó fi tọ́jú tó kù níta. Àtàlù àrẹ́kù, wà táwọn àrẹ́kù, wà tọ́jú àrẹ́kù, wà ó Ní sọ̀rọ̀ tó rí sọ̀rọ̀ ti kẹ́kẹ́ kọ ní, ó ní ọlọ́run ti kọjá jáde ìfútu ààrẹ ìfò wọ́n ní kò tó àwọn ọmọ ní ilé ẹ̀sọ́ náà tó mọ̀ ẹgbẹ́ sí i kẹ́lọ̀ wá ìjà pápọ̀ òsì ní ìjà òsì ní ìlú bọ̀lú ó ti bá ta ká àkóńtà fún òfin ó tó fi kún fún wọn ó fún wọn ó fún wọn ó fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ àwọn àgbà <laughs> òfin ó tó ti bá ti ní ìjọ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà kọ́kọ́ rẹ̀ náà ṣe tó kù jẹ́ káàkiri nínú ilé tí ò tẹ́lẹ̀ máa rẹ̀ tó bá sọ̀rọ̀ ọkọ rẹ̀ ní ìjọ níta láìla yóò sọ pé yóò ti ta ìgbà ó lè ní tó kù so láti ní àjọ ìlú tó kọ̀ọ̀ lára wa bọ̀ pé ẹ̀jẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ láti ní ìgbà obìnrin dáadáa ni. ṣùgbọ́n obìnrin tó ẹ pé wọ́n dá ẹ̀yẹ ọkọ rẹ̀ lẹ́bi ìyẹn ìdí àwọn ẹ̀rọ wọ́n yóò jẹ́ ọlọ́mọdé wọ́n á bímọ fún ọ. onítorí náà àrí pẹ̀lẹ́pìtì hmm? kò ní sí níbi nǹkan ńlá àgbà àbùkù dọ́kọ̀ yóò kẹ́kọ̀ọ́ bá rẹ̀ kò sì ní yọ kó ní níbi nǹkan ńlá àṣà àbùkù bàjẹ́ onítorí náà àbí fún ìjà àpá ó máa ń gbà fún ẹni pé gbogbo àwọn ìyàrá kátá náà ti dáná àwọn ẹni ó sún náà ìjọba láti ẹgbẹ́ ẹgbẹ́ yóò lè lọ sí ìwọ ìwọ ibi tí bọ́lá wà ní ìjọba aláṣà àwọn kálá ní ọjọ́ ìjọba ọlọ́run ìyá mi ọ̀gá bọ́lá wà ní ẹsẹ̀ òkùnkùn bá kọ́ àwọn pápítà ló ń bá àwọn pápítà ló ń kọ́lọ̀ máa kọ́lá tó sáré pápítà àjùjọ náà so àríkù ti dá wa ọmọ ṣe pẹ̀lú àwọn ìta àwọn ẹ̀sìn ọlọ́wọ́ ọ̀pọ̀ ṣùgbọ́n tó ń wọ́n fún mi lè àti kéèyàn iṣẹ́ ti bá ní ó lé ẹ̀mùlé ti bá ní inú ìròyìn tó bá rí inú ìròyìn tó bá rí kámọ̀ ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ènìyàn. wá àtúntò olùdíje lẹ́yìn kan yóò gbà wá àtúntò lẹ́yìn kan yóò gbà. bẹ́ẹ̀ ni ìbá ṣe pẹ̀lú títí náà yóò Dr. Ah, Salahuddin Abdulhamid Al-Awwal. Mo wà ní mọ́tò bíi ní mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mọ́tà tó ń bíi yà. Ẹni mo sọ̀rọ̀ fún yà tó ń sáńdà tó dáná. Mo wà ní mọ́sálásí. Yá àná mo kí mọ́tò. Àbúkọ́ bá ìwà gbé nítorí bá kẹ́lẹ̀ wọn tẹ̀sùn ìmọ́lẹ̀ wọ́n ti wà nídìí rẹ̀ tó ní mo ní àbá yìí bí a tó wájú ìjà lé bá ti dé kòtòkó ta ló fẹ́ gbé èsè bá a sọ̀rọ̀ gbé kíní tó wájú ìjà lé mo sá mo sá àyìnbá láti pé lọ́ fún wa ti di èsè pé ẹgbẹ́ ní tó tó ní o ìgbà náà ìgbà tó tó yé mi o ìgbà tó tó yé mi gbà náà lítà lítà lítà lítà tí wọ́n bá àwọn àpàtàn ọ̀dọ́ lẹ́yìn tí kí wọ́n sì dájú tí kí wọ́n bọ́bá láti bí àdìyàn pé àwọn òfin ẹ̀fẹ́ mú sọ títí àlejò bá gbọdọ̀ tó kòkòrò ìlú ọ̀gbọ̀dá àdúgbò bẹ̀. wọ́n á lọ sí ìdájọ́ tí wọ́n wá sí àdìyàn yẹn tí ó ní àdìyàn yìí. dájọ́ tí ilé ìgbòho oní english ó ní àdìyàn yìí. mo ti rí ẹ̀jẹ̀ rẹ̀ oní ẹ̀jẹ̀ ìgbòho àti ìyá kékeré ẹ̀rọ ṣùgbọ́n nígbà tó wọ̀ wà nígbà láti gájà tó dé èèyàn gbé ìṣùgbù ńlá láì tẹ́sí ẹ̀rọ tó wà fún ẹ̀rọ. lẹ́tà wọn lọ pé ah, àbá ìyá àbàtà àwọn tó ń lè lọ́rọ̀ sí wọn ojú tó sọ yìí ó ti bá wọn. àwọn tó ń lè lọ́rọ̀ sí wọn láti lé twenty seven or twenty six ojú mo sọ akéwòn náà ni wọ́n ti wọ́n bá tó ojú jọ ní ìgbòlíbì lọ́sọ̀ pé àwọn

tí ẹ̀ bá wà nínú ẹni tó ń léyìn àti ẹni tí ó jẹ́ ẹni jẹ́ mọ̀ ọ́fì tàbí jẹ́ mọ̀ ájì ó dà fún àmọ́ àmọ́ mọ̀tò mọ̀ tó kù sí bó tẹ̀ pé ọjọ́ orí náà tó máa àti sunlight àwọn ìtàn náà àti ẹni pé òkú wá òkú wá ní sàbáàkì ni èèyàn ti ń tàwọn fẹ́ pé sọ̀rọ̀ pé mo gbọ́dọ̀ bá ti mú ṣídà ó ṣáà lè mú tó bá yá bàtàbà tó dé bá tó dé yóò mọ̀ ọ̀rọ̀ yóò mọ̀ ọ̀rọ̀ sí yóò mọ̀ ọ̀rọ̀ sí tí mo bá tún máa ń pọ̀ tí mo bá tún ga èyí ò mọ̀ fún ara fún èyí ò mọ̀ sínkù èyí ò mọ̀ dùn súnmọ́ sí tí mo bá fi tó dandan àwọn èèyàn ká fún yẹn ẹni mo bá fi tó tí mo bá fi tó dandan àwọn èèyàn bá bọ̀ kọ́ ibi kó fẹ́ mọ jáde rẹ̀ kó fẹ́ gbogbo rẹ̀ kókókókókó bọ̀dù tó bá ti ní ó ní àkúlé ó ti àkúlé ara rẹ̀ lọ sí ilẹ̀ nínú ẹ̀rẹ́ bá ti pọ̀ tó ara rẹ̀ ti balẹ̀ sí bí jáàlù rẹ̀ bá ti pọ̀ tó ìwọ̀n àwọn rẹ̀ ó ti kéde òun ti ń pọ̀ àwọn òṣìṣẹ́ ó ní kò sí ìfẹ́ tí ó mọ̀ sí ara rẹ̀ tí ó mọ̀ settle down tí ó mọ̀ káàmù òyìnbó ó ká síra ní èdè lè fi wọn ọjọ́ kejì ó ah, ah, tó kí ni ah ẹ ẹ lọ́jọ́ mi ah ẹ àti ìbẹ̀rẹ̀ sí ìmọ̀ kankan ó tó kà tó bí ọjọ́ bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún òun ní ìsọ tuntun tó rí bí ayé rẹ ó wà jẹ jùlọ ah ìdí ìwọ̀ ẹ̀fẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀fẹ́ ti tọ́ sí ká ó ti lu alé wọ́n ti fi tẹ̀sìn ọlọ́run ti gbà lọ́wọ́ wọ́n ti rán àdéhùn fọ́jà ìyá rẹ̀ ti fi lọ́dọ̀ọ́ شيخ وعيد البيان رحمه الله àwọn àmì dáhùn sílẹ̀ lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sọ àtìgbò kalẹ̀ wọ́n ní pé àwọn ti kọ more than fifty books ti kọ kíra táwọn ti kọ more than fifty kíra táwọn ti kà ó ti dé ten thousand books wọ́n ní wọ́n wù lọ́ọ̀rọ̀ ó kú ní lọ́ọ̀rọ̀ ní sáà wàlá àdáàlù arọ lọ́sí ìjàgbùnlá àwọn ọ́pìnà àwọn sì ní àwọn pé aláìmọ̀ kan dáa ọ̀la ọ̀sọ̀gbà ìlà ìlàláàbì mẹ́ta ọ̀rẹ́ ní ṣe ọ̀rọ̀ ìjẹ́ ọ̀la ìdílé ìdílé bí o dọ́kọ̀ọ̀rù ó wà rẹ́ ọ̀rọ̀ wọ́n sọ pé aláìmọ̀ kan sílò àwọn àkábà ní sọ̀rọ̀ شيخ محمد عبد الرحمن حفظه الله المصري ìkọ́nà àwọn ará ọ̀pọ̀ kọ̀lájú wọ́n kí wọn wọ́n ń gba ṣéèkì lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n gba ṣéèkì lọ́wọ́ àwọn wá fẹ́ fi ọwọ́ méjì wọ́n fẹ́ fi gba ṣéèkì ọ̀sán lọ́wọ́ ṣéèkì ọ̀sán lọ́wọ́ lálálálálálá hánà tí wọ́n lè jùlọ ẹ̀sìn ní tùhánà ní mọ̀ṣálẹ̀ tìtìbà àwọn nígbà tí ìjọba bá sọ pé ìwáyé ti lè nílò àwọn òkúté àwa àdìgbò bá ara kéèké afọ́jú olóṣèlú kan nílò afọ́jú kẹ́nà àwọn ìkẹyẹ nínú àwọn ìta afọ́jú àwọn àpáwà òbí mo bá ti pọ̀ dáadáa àlè ní tí ṣètò àṣẹ ìtẹ̀lé wọ́n lọ títì wọ́n lọ dáná wọ́n dáná oúnjẹ wọ́n ti jọ̀lọ́ fúráì fúráì everything wọ́n ti sàlá wọ́n ti ẹja gbẹ wọ́n ti chicken gbẹ everything mo ní mo dé mi ò wọ́n mi ìrí sáyé àbúrò sí ìlú ọgọ́dọ̀ lè dé ṣé ti náà.

nígbà tí a lọ tẹ́lẹ̀ tó lọ́wọ́ ní àlùfáàjà wọ́n dá lórí ibẹ̀ fún wa. lẹ́sì rí i pé ìná sábà wà pẹ̀lú títọ̀ tí mo sọ àti ibi tí a rí lórí. sò tí mo bá ti kọ̀ ìtẹríba ó mọ̀ kọ̀. so ìjára ti pé mi sí mọ̀ kankan mi sí mọ̀ kankan òun ti kọ́ bá òun mọ̀ nǹkan náà òun ó fi àkúlẹ̀tì náà nìyí. ìyẹ́ ẹ̀rọ àwọn wáyé àárín wọn tábọ̀ àdìlọ́jà àpá àkùn sọ̀rọ̀ torí pé bàbá sọ̀rọ̀ àǹfààní ló yẹ ká máa dínkù wọ́n lè dákẹ́ fún wa tó lórí máa ń lọ wọ́n tó pẹ̀lú ìtọ́ àti ìgbẹ́rù tó lè sọ bọ̀ tó bá ti dákẹ́ tó sọ̀rọ̀ tó bá dákẹ́ tó bá yìí tọ́ ọmọ ẹgbẹ́ àbá àwọn náà sọ̀rọ̀ àgbàdo ìṣàmúlò ńlọ́rọ̀. lánàá ló wá ọmọ ọmọ afárá kan wá afárá bá fún àwọn àwọn kí ni ìdí kan bá ní oúnjẹ mi kọ bá ní àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ sọ ní gbogbo sọ ní ìsàlẹ̀ أنا لا أشوف إنه في عندنا شجرة رفع آه النخل يقوم في يدي أو خمسة يقوم في يدي في يدي في يدي تقدر تقول نخل نخل يدي أو خمسة يدي تقدر تقول نبغى الكبار لا أصلا ونصلي في القرآن إذا نبغى هل تقدر تقول هذا هل تقدر تقول àìsàn múnà ibo láàrù ààrẹ ìtàdé àràbá ní ọwà wọ́n dàkẹ́ wọ́n mọ̀ àràbá ní ọwà kí ló lọ sí dákẹ́ wọ́n ní zọ́nù náà àìsàn mú ìtẹ̀lé ìdè láì sí ìpèsè ẹ̀yìn náà zọ́nù náà àìsàn mú يذكره بغير اسمه المعروف به أين هنا أين نحن أين هنا ما طال المكان àwọn tàbí ìlọ ọrùn wọ́n tàbára àwọn ọmọ tòun tẹ̀lé ọmọ tẹ̀lé ìlọ yìí wọ́n dà kẹwàá ní sọ̀rọ̀ bọ́sẹ̀ ní àhàhà ìgbà fún ìgbà ìlera fún tó bá dé sí ìtàn èyí ó wà ní sákàm àríwó sílẹ̀ àrùnbalẹ̀ ìkan náà àwọn afẹ́fẹ́ sáwọ́ gàbàtà kọ́lọ̀ tó máa fọ̀nà mọ́ alìgàbàtà ọlọ́run gàdé ìsúná wàhíhà padà sí ìlú nígbà tó ń kó lọ́dọ̀ òun ló fi ẹgbẹ́ òun sí i. Àmọ́ bí àwọn ìlú ọ̀rẹ́ yàrá àwọn yàrá lòdì kú rẹ̀ wà lọ sí nọ́mbà rẹ̀. Ní ìtura ara rẹ̀ ti lẹ̀. Ara rẹ̀ ti lẹ̀. Ìlẹ̀ dáadáa láti balẹ̀ náà. Ìmọ̀ nìyẹn. Ìmọ̀ máa ń jẹ́ kí ara yóò balẹ̀. Àìmọ̀ kan máa ń jẹ́ kí èèyàn lè fi àgbàgbàgbà. Ìpapá ti àwọn ọlọ́dún àwọn ènìyàn àìsọ̀rọ̀ àwọn amọ̀ ń dá kẹ́rẹ́ bàbá tí wọ́n dákẹ́ tó ká aláàbòmọ́ra àti dákẹ́ òun ni àwọn tàṣílá àwọn àǹfààní dáàṣì níwájú àwọn olùgbòho ṣe pọ̀ tó. Lábẹ́lọ́dọ̀ bá ní ìbáṣẹ́ yìí ìgbà èyí bí lọ àbáwọn sọ̀rọ̀ kò jáde ẹni tó ẹ ìgbà tó wà lọ sáré àti ìyẹn títù láyé wa bẹ̀rẹ̀ o títù láyé wa bẹ̀rẹ̀ o dáadáa o ìdílé sí ìmọ̀ ó sí ìmọ̀ kankan ọ̀gbọ́n àbúrò kò sí ìdílé sọ̀rọ̀ ó sí ìmọ̀ kankan torí pé ìmọ̀ yìí ìmọ̀ ìpín odò kọlọmọ àgbọlá owó fún wa nínú sí ìlú ojú pé òun ti mẹ́rin bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀ ti sún àtẹ́rù lọ́dẹ́ ìdí tó dáhìá àwọn bá wà tó bẹ̀rẹ̀ láti ní àwọn sọ̀rọ̀ tó dáhìá kó lè ní ìmọ̀ nípa àkùrọ̀ lóṣooṣù kó lè rà ayé lọ èdè kan ló jáde àti sọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ kó lè dùn nítorí náà tí ẹ bá yẹ bẹ̀rẹ̀ nù àgbà balẹ̀ mọ bẹ̀rẹ̀ wò tí mo bá ti lára tó ń jókòó tó ń fi jókòó sí àdéhùn balẹ̀ àdéhùn ìbílẹ̀ wípé ìmọ̀ yẹ nítorí tí ìjọba àdúgbò náà ló jẹ fún òun tó ń fi mọ̀ bẹ̀rẹ̀ ìgbéraga lọ́wọ́ sí òun tó mọ̀ bẹ̀rẹ̀ kò ní ní ìjọba kankan náà. ìkọlọ̀ kò ti sọ láti ilé tí a ọmọ akẹ́kọ̀ọ́ nínú òdodo àlàáfíà ìsọ̀lá ti jàmá ọ̀dọ́ ìlà kápá aláṣẹ kí adónímọ̀ ìwọ̀n jàmá kí a sì mọ́ fi ṣeré bákan náà wọ́n sábàrú láàrin ìdí ìtura àìlú àṣírí pé ìlànà wọn pè náà ní kò sọ́ọ̀pù ìrìn mọ́ pé ìwà àdúrà kí ìrìn tó ìrìn jàmá tó bá dé mọ́tàlá sí tí wọ́n ti bá rí èrè wípé ìjà aláàlàyé ní wa tí ó kéwòn fún wa ìrìnà ọdún aláàlàyé ẹtú ìwọ̀n ẹ̀dínkọ́ ṣùgbọ́n kẹ́yìn náà kà á mú. tí wọ́n ti bá ti sọ bẹ́ẹ̀ ẹ̀fọ́ ọ̀rẹ́ sọ pé àbáyé àbáyé ìmọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ aláàlàyé ní ìdílé ìdọ́nù wa. ẹ̀fọ́ ọ̀rẹ́ sọ bí ọ̀ kó o àwọn ọmọ ìlú sí báyìí ìdí sí lọ sí ìdí àwọn ọmọ àti ìdí èèyàn ò ní sọ pé èèyàn fẹ́ wá sí òun lọ́rùn ní mọ́sálásí náà tí èèyàn fẹ́ fi ọ̀tà. ṣùgbọ́n ẹ̀tọ́ ọ̀rọ̀ ìbílẹ̀ nílé àwọn ẹ̀yọ ẹ̀rìn ní lọ́sọ̀rọ̀ tí wọ́n ti sá fún aláwọ̀dá fún bẹ̀rẹ̀ fún ọdún náà àwọn ìgbàlódé rẹ̀. èyí lè ní àwọn ìgbàlódé rẹ̀ wọn. bákan náà ọ̀yá tó kálọ̀ pé ẹni tó bá ní àdúgbò olówó àwọn ẹjọ́ àní òyìn bákan náà jawaabu ìfà ìgbàláàyè pé ìyẹn ti fáfá owó àbẹ. kéèyàn náà lọ sí ilé rẹ̀ nínú ọ̀nà ìjọba ìlọ sí abẹnú abẹ́lú. bákan náà ذكر الشريعة الإسلامية أن الإجازة لمن عدم الماء أن يتيمم ويصلي حتى يجد الماء ولا يريد الصلاة. Ṣẹ̀dá ìsìláàmù ló ń sí ní ọ̀nà wípé ó sí ní ọ̀nà ó sì ní ìyọ̀ǹda fún ẹni tí ò bá rí gbogbo ìròyìn náà. Oríṣiríṣi ẹ̀ka pé ní gbogbo òkú tí ó tó gbé sálámù tó bá wú fọ́nà wọ́n sì lọ sí kó tuntun ẹ̀ka náà kòró mi ó sì tàbí ara ẹni ẹni ẹni ẹni ó sì lè ní asalaamaaleykum asalaamaaleykum ẹni ìgbàlá ó sì ẹ̀ka yìí fọ́nà wọ́n bí lọ́wọ́ rẹ̀ ní kókó rẹ̀ fọ́nà wọ́n bí ẹ̀ fọ́nà wọ́n bí káàkiri àmì yorùbá ó ti bọ́ ọ̀rọ̀ kó o lo responsibility ìròyìn ẹ̀yìn ìhàkà ìtọ́gbà ọ̀sán ọ̀sán ìgbọ́nà ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán àdúgbò ní títí di ìjọkó